ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa yorùbá. ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́ ẹtì ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù ọ̀wẹ̀wẹ̀ ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà nítorí pé ti olúwa ni ogun náà yóò sì fà ọ́ lé wa lọ́wọ́. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù belu ẹgbàá ọdún lé méjìlélógún ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún lé mẹ́rìnlélógún orílẹ̀-èdè olómìnira tiwantiwa tí yorùbá ti jáde kúrò lára nàìjíríà kì í ṣe ara nàìjíríà mọ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa tí yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira ṣèjọba ara ẹni òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí yorùbá kingdom yorùbá nation yorùbá land yorùbá country kò sí ìpínyà kò dẹ̀ sí division ní ilẹ̀ yorùbá under democratic republic of the yorùbá dry ni gbogbo wọn wà. olódùmarè tó dá wa ní ọmọ yorùbá ọlọ́run tó ṣẹ̀dá wa sí ilẹ̀ yorùbá ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ yorùbá ọlọ́run tó dá ẹ̀jẹ̀ wa ní ẹ̀jẹ̀ ọmọ yorùbá ọba tó dá akọ tó dáàbò sí ilẹ̀ yorùbá ọlọ́run tó ní ká máa jẹ́ ọmọ yorùbá ní orílẹ̀-èdè ilẹ̀ yorùbá gangan gan ọlọ́run tó dá ilẹ̀ yorùbá o abẹ ẹ̀yàn ọlọ́run pẹ̀lú gbogbo agbára tẹ́ fi ń jẹ́ ọlọ́run gbogbo ọ̀nà tẹ́ ẹ bá máa gbé e gbà tí ìjọba àwọn aṣojú ìjọba délé tí wọ́n á fi wọ sẹkẹ́rìàtì nítorí pé àwọn ọmọ aládé àwọn ọmọ Yorùbá gangan ni ìjọba ṣùgbọ́n àwọn aṣojú wa tí ó yẹ kó wọ sẹkítẹ́rìàtì gbogbo agbára tẹ̀yìn Ọlọ́run máa lò láti fi gbé àwọn aṣojú ìjọba wa wọ sẹkítẹ́rìàtì Ọlọ́run Olódùmarè bàbá bá wa ṣe Olódùmarè bá wa ṣe ní kọ́kọ́ ọba àwọn ọba bá wa ṣe ní kọ́kọ́ olódùmarè tó dá ilẹ̀ yorùbá bá wa ṣe ní kọ́kán ọwọ́ agbára tẹ́ fi ń jẹ́ ọlọ́run bá wa fi gbé aṣojú ìjọba ilẹ̀ yorùbá bá wa fi gbé wọn wọ sẹkẹ́ríàtì láti lè lọ mú láti lọ ṣe ètò ìmúṣẹ tẹ́ḿpìlẹ̀tì tí ti ọwọ́ màmá wa Modúpẹ́ Onítìrí gbé kalẹ̀ tẹ́ḿpìlẹ̀tì yìí gangan ni àwọn aṣojú ìjọba wa fẹ́ lọ gbé kalẹ̀ ní sẹkítẹ́rìàtì láti lọ gbé wá sí láti lọ fi díẹ̀ múlẹ̀ gbogbo ohunkóhun tó bá máa ná ẹ̀yàn ọlọ́run láti lè jẹ́ kí àwọn aṣojú ìjọba ilẹ̀ yorùbá láti lè fi gbé tẹ́ḿpìlẹ̀tì yìí kalẹ̀ gẹ́gẹ́ bí ìpìlẹ̀ fún àwa ọmọ yorùbá ọlọ́run gbogbo tó bá máa ná yín ọlọ́run dìde kẹ́ ẹ ṣe àwa gbàdúà wípé gbogbo ohunkóhun tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí olúwa òun gangan la fẹ́ kó fìdí múlẹ̀ ohunkóhun ò gbọ́dọ̀ yẹ tẹ́ḿpìlẹ̀tì tí màmá modúpọ̀ nítìrí tí ẹ fi rán màmá modúpọ̀ nítìrí sí wa agbára kágbára kankan ò gbọ́dọ̀ yẹ ọlọ́run tá a bá wá rí ẹnikẹ́ni tó dàbá ẹ̀ tàbí tó rò lérò tàbí tó gbìyànjú ẹ̀ láti fẹ́ yí padà láti wákàtí tí àwọn aṣojú ìjọba ilẹ̀ yorùbá bá ti gbé e kalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lóun máa yí padà olúwa jẹ́ kó fi ẹ̀mí ẹ̀ ṣètùtù àwa gbàdúrà adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin ọlọ́run wípé tẹ́ḿpìlẹ̀tì yìí ni àwọn ọmọ yorùbá máa máa lò tẹ́ḿpìlẹ̀tì yìí la máa máa la máa máa nǹkan tó wà nù tẹ́ḿpìlẹ̀tì yìí la máa máa ṣe a ò ní yí padà títí láéláé títí táyé máa fi parẹ́ adámájẹ̀mú pẹ̀lú ẹ̀yin ọlọ́run pé ohunkóhun agbárakágbára ipákípá ènìyàn kí ènìyàn kò ní yí ohun tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí padà ohun tí ẹ̀yin ọlọ́run fi rán màmá Modúpẹ́ Onítìrí sí wa tó wà nínú tẹ́ḿpìlẹ̀tì yìí la máa lò títí láéláé ó dàṣẹ àṣẹ ní tèdùmàrè. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀ ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́ àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́ fún ìdí èyí ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá bá tẹ̀ ẹ̀sùn ìpànìyàn ni o nítorí náà a rọ gbogbo ẹ̀yin indigenous yorùbá people iyp ti democratic republic of the yorùbá dry wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tí ó fún wọn àti ẹni tí ó gbà á apànìyàn ni àwọn méjèèjì ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín. kéré o bóyá o ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwa ti Yorùbá kéré o. ṣáájú kókó inú ìròyìn náà amúnisìn ṣekú pa àwọn olórí. lábala àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni kò ní sí àyè fún rìbá. ìlú agbésùmọ̀mí nàìjíríà pẹ̀lú ìwà ibi rẹ̀. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ìgbàkúgbà tí olórí kan bá ti ń ṣe dáradára fún àwọn orílẹ̀-èdè rẹ̀ ní áfíríkà ṣe ni àwọn òyìnbó amúnisìn máa ń ṣekú pa irúfẹ́ olórí bẹ́ẹ̀ tàbí kí wọ́n ba ìlú jẹ́ mọ́ ọ lọ́wọ́ ọkùnrin aláwọ̀ dúdú kan ni ó sọ̀rọ̀ yìí ní orí ẹ̀rọ ayélujára tiktok ìkànnì at africa one peace ó wáá dárúkọ lára àwọn tí ó sọ pé àwọn amúnisìn ló ṣe okùnfà ikú wọn tàbí tí wọ́n ba ọrọ̀ ajé ìlú náà jẹ́ mọ́ ọ lórí lára àwọn tí ó dárúkọ wọn ní muammar gaddafi ìlú libya thomas sankara ìlú burkina faso kwame nkrumah ìlú ghana julius nyerere ìlú tanzania samora machel ìlú mozambique àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkùnrin náà sọ pé ní kété tí olórí kan bá ti fẹ́ yọ ẹ̀wọ̀n ìmúnisìn kúrò ní ọrùn orílẹ̀-èdè rẹ̀ òyìnbó amúnisìn tí ó jẹ gàba lórí ìlú náà tẹ́lẹ̀ èyí tí ó sì ń tẹ̀síwájú láti gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ṣe ìmúnisìn náà tí ó wá ti sọ ara rẹ̀ di ọlọ́pàá lórí ìṣèlú orílẹ̀-èdè náà á wá bí wọ́n ṣe máa mú ẹni bẹ́ẹ̀ kúrò ní orí ìlú náà ojú wa ti là báyìí ọmọ ìbílẹ̀ yorùbá a sì dúpẹ́ pé níbi tí a dé yìí màmá wa ìránṣẹ́ olódùmarè ìyáàfin morúpẹ́ onítìrí abíọ́lá fi yé wa ìdí tí a kò gbọ́dọ̀ tún gba ẹnikẹ́ni láàyè láti mú wa sínú òkú ẹrú kankan a ti bọ́ ipá wọn kò lè ká wa mọ́. àlàkalẹ̀ ètò ìṣèjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of yorùbá dry tí olódùmarè fún màmá wa ìyáàfin modúpẹ́ọlá onítìrí abíọ́lá kò fi àyè sílẹ̀ fún rìbá tàbí owó àbẹ̀tẹ́lẹ̀ rárá yálà ní iléeṣẹ́ ní ilé-ìwé nínú ètò òṣèlú àti ní oríṣiríṣi ẹ̀ka ẹnikẹ́ni tó bá gbìyànjú láti ṣe lòdì sí àlàkalẹ̀ yìí ìjọba DRY kò ní fi ojú re wo irú ẹni bẹ́ẹ̀ nítorí pé ní orí òtítọ́ ni a gbé ìpìlẹ̀ wa lé ẹni tí ó bá sì ti di ipò kan tàbí òmíràn mú ní orílẹ̀-èdè wa gbọ́dọ̀ ṣe iṣẹ́ rẹ̀ pẹ̀lú òtítọ́ láì fi dúdú pe funfun fún ọmọ Yorùbá gẹ́gẹ́ bí màmá wa mua ṣe máa ń sọ fún wa wípé àlàkalẹ̀ ètò ìṣèjọba yìí kò sí irú rẹ̀ ní àgbáyé àwọn nìkan ni olódùmarè fún tí kò sì sí ẹ̀dá rẹ̀ ní ibikíbi. olódùmarè má jẹ́ kí ayé wa dàbí ìlú ayére má ṣe nàìjíríà ìlú tí wọ́n ń fi ìwà ibi yangàn tí wọ́n sì ń gbilẹ̀ nínú rẹ̀ oníkálukú ló ń ṣe òfin lọ́wọ́ ara rẹ̀ òfin kò sí fún olówó tálíkà nìkan ni òfin wà fún èyí wá fún kálukú láàyè láti máa pa ẹlòmíràn lẹ́kùnjàyè nínú ìròyìn kan tí ó tẹ̀ wá lọ́wọ́ ni a ti gbọ́ nípa arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ruth Ogunleye tó jẹ́ ọmọ ológun ìlú apanilẹ́kùnjayé Nàìjíríà tẹ́lẹ̀ rí ṣùgbọ́n tó ti kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ látàrí bí àwọn tó jẹ́ ọ̀gá rẹ̀ nínú iṣẹ́ ológun ṣe ń yọ ọ́ lẹ́nu láti hu ìwà tí kò tọ́ pẹ̀lú rẹ̀ ní oṣù kínní ọdún tí a wà yìí ni ruth ogunléyé fi ẹ̀sùn kan àwọn mẹ́ta tí wọ́n jẹ́ ọ̀gá rẹ̀ níbi iṣẹ́ ológun wípé wọ́n ti fi ayé sún òun o níbi iṣẹ́ ọ̀hún àwọn náà ni ib abdulkareem gs ogo àti ib sholebo ó ṣe àlàyé wípé èyí tí ó ń jẹ́ ib abdulkareem ti ṣe ìkọlù sí òun láìmọye ìgbà o bíi kó fi ipá fóun ní abẹ́rẹ́ ìgbà mìíràn kó lé òun jáde nínú ilé ó sì ti fi ìgbà kan mú òun lọ sí ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú alárùn ọpọlọ tí wọ́n sì dá òun dúró síbẹ̀ fún àìmọye oṣù lẹ́yìn tí òun kọ̀ láti bá a lò pọ̀ ṣùgbọ́n ní ọjọ́ ìṣẹ́gun tó kọjá yìí ni ọ̀gá àgbà tó ń rí sí ìbáṣepọ̀ àwùjọ ní iléeṣẹ́ ọmọ ológun agbésùmọ̀mí nàìjíríà onyeka nwachukwu wípé lẹ́yìn ìwádìí lóríṣìíríṣìí àwọn rí i pé abdulkareem kò jẹ̀bi ẹ̀sùn tí ogunléyé fi kàn án àti pé àyẹ̀wò tí wọ́n ṣe ní ilé ìwòsàn kan ní àbújá fi hàn pé ogunléyé kò pé tó nípa ti ìlera arábìnrin náà ti wá ké pe àwọn ilé iṣẹ́ ológun agbésùmọ̀mí nàìjíríà láti fi èsì ìwádìí tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ náà léde fún àgbáyé iṣẹ́ àwọn apanilẹ́kúnjayé nàìjíríà nìyẹn kí wọ́n sọ ọmọ ológo di ìdàkudà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ màmá wa ìyáàfin modúpẹ́ọlá onísìrí abíọ́lá tí olódùmarè lò láti gbà wá lọ́wọ́ àwọn apanilẹ́kúnjayé nàìjíríà kí àlàáfíà olódùmarè máa bá màmá wa gbé títí láé nítorí náà ẹ̀yin ọ̀dọ́ ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry ẹ jẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀ o pẹ̀lú àwọn adelé wa kò ní sí àyè fún irú ìwà ibi bí eléyìí ní orílẹ̀-èdè dry tí a bá sì rí ẹnikẹ́ni tó gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ yóò gba ìdájọ́ tó tọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. àkíyèsí pàtàkì fún gbogbo àwa ọmọ ìbílẹ̀ yorùbá indigenous Yoruba people iyp gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé màmá wa olóyè ìyáàfin modúpẹ́ọlá onítìrí abíọ́lá bí wọ́n ṣe ń ṣiṣẹ́ takuntakun láìwẹ̀yìn wò láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ fún ìran yorùbá kí ìgbáyé gbádùn kí ó lè dé bá gbogbo wa lápapọ̀ fún ìran wa ilẹ̀ baba ńlá wa kí a bàa lè wà ní òmìnira láìsí lóko ẹrú mọ́ nítorí náà ẹ jẹ́ kí gbogbo àwa ọmọ aládé kí a dìde a nílò gbogbo àwa ọmọ Yorùbá ní oríṣiríṣi ẹ̀ka ẹ jẹ́ ká parapọ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba adelé wa kí a jìjọ gbé ilẹ̀ Yorùbá wa lárugẹ kí iṣẹ́ rere náà lè máa tẹ̀síwájú nítorí náà gbogbo àwa tí a mọ̀ nípa kíkọ èdè Yorùbá tàbí tẹ́ ẹ Yorùbá dáradára tàbí àwa tí a mọ̀ nípa ṣíṣe àtúnṣe lórí èyí tí wọ́n ti kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn tí a mọ̀ sí editing tàbí graphic design àti video editing ẹ jọ̀wọ́ a nílò yín gbogbo yín pátápátá ni a nílò a nílò gbogbo ọmọ Yorùbá ní oríṣiríṣi ẹ̀ka látàrí ìpele tí iṣẹ́ DRY dé lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ṣíṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a kàn sí àwọn òǹkà nọ́mbà wọ̀nyí plus four four seven five zero three two eight three zero five zero tàbí plus two three four nine zero four four eight zero four two three three tàbí plus two seven seven four zero six three eight zero nine five. ẹ jẹ́ kí a ṣiṣẹ́ fún ilẹ̀ baba ńlá wa ẹ jẹ́ kí a mọ̀ wípé eléyìí kì í ṣe iṣẹ́ olówó dé o ṣùgbọ́n fún ìfara ẹni jì fún ìran wa ni eléyìí wà fún àwa tí ààyè bá wà fún láti ṣiṣẹ́ fún ilẹ̀ àjogúnbá wa lẹ́ẹ̀kan sí i ẹ jẹ́ kí a gbọ́ àwọn òǹkà nọ́mbà náà plus four four seven five zero three two eight three zero five zero tàbí plus two three four nine zero four four eight zero four two three three tàbí plus two seven seven four zero six three eight zero nine five àwọn nọ́mbà náà tí a gbọ́ yìí a lè pè sí àwọn nọ́mbà náà tàbí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i ilẹ̀ Yorùbá gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀. ìròyìn ní yàjóyàjó ajíniwò ajíniwò ní nàìjíríà ń ṣe nàìjíríà ń jí ohunkóhun tí màmá wa ìyáàfin modúpẹ́ onítìrí abíọ́lá bá ti sọ wọ́n ń jí ṣe láì mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ màmá wa sọ pé oríṣi ìdánimọ̀ indigenous yorùbá identification number ìyìn àti citizen identification number sin máa wà ló bá tán o ni àwọn agbésùmọ̀mí ajẹgàba nàìjíríà tí ò mọ kúlẹ̀kúlẹ̀ ìtumọ̀ nǹkan tí mọ̀mọ́ ń sọ àwọn olódo náà bá ń sọ báyìí pé ẹnikẹ́ni lè wá sí nàìjíríà wọn láti gba ìdánimọ̀ olódo tó ń jí ni wò tó tún jí orúkọ onítọ̀hún kọ sínú ìwé tirẹ̀ ó ti gba èsì ìdánwò èkejì a fẹ́ fi àsìkò yìí kìlọ̀ ní gidi fún ìjọba agbésùmọ̀mí ìjọba ajẹgàba nàìjíríà pé a gbọ́ pé ẹ fẹ́ máa ṣe àwọn ibùdó ìsanwó títì toll gate ní àwọn ibì kan tí ó sì jẹ́ pé ẹ̀mí ìjẹgàba yín mú kí ẹ ronú ilẹ̀ Democratic Republic of the Yorùbá pẹ̀lú ète yín náà ẹ̀ ń dárúkọ Èkó dárúkọ Ìbàdàn ah ẹ má dán wò ẹ má dán wò etí yín mélòó ẹ má dán wò Nàìjíríà má ṣe tẹ̀síwájú nínú ìkọjá àyè ẹ má ṣe fi ọwọ́ kan ibikíbi ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ẹ̀yin tí ẹ pera yín ní ọba ẹ má ṣe ohun tí ọ̀ràn àtúbọ̀ bá yín ẹnikẹ́ni kò gbọ́dọ̀ tàgẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè mìíràn wá sí orílẹ̀-èdè yorùbá democratic republic of the yorùbá yàtọ̀ pátápátá sí nàìjíríà ní ọ̀la òde yìí ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yóò wá sí etí ìgbọ́ wa lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí a kú ìtẹ́tíléko kéré òun bóyá òun ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kéré òun. àòrìjì báyìí lọ lónìí kí a tó mọ̀ lọ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i amúnisìn ṣekú pa àwọn olórí. lábala àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ohun tí a gbé yẹ̀wò lónìí ni kò ní sí àyè fún rìbá. ìlú agbésùmọ̀mí nàìjíríà pẹ̀lú ìwà ibi rẹ̀ a ò rí jù báyìí lọ lónìí ẹ kú kalẹ̀.